fẹ́yọ́mọ̀lẹ́ ahad àwa fẹ́ mú nǹkan míì gbọ́ ń ti wá o a fẹ́ padà sínú tíra hadísì tá à ń pè ní umudatul ahkam umudatul ahkam ẹ má sì gbàgbé wípé tíra umudatul ahkam yìí aláwọ̀ ti pé ká tu sí èdè yorùbá òun náà láàmú kà. ibi abákàdé tí Ramadan bá fi wọlé a tún bọ́ sínú ẹ̀kọ́ míì ok nítorí náà ẹ jẹ́ kí a wá tẹ̀síwájú ibi tá a bá dé ìní gbogbo tí mo ti tí mo ti ní lọ́kàn lórí irú amadíyà. fún àsìkò yìí èmi yóò sọ ọ́ èmi yóò ṣe kí ni èmi yóò sọ ọ́ fáyé ẹyin náà yóò sì gbọ́ àmọ́ kò ní jọjọ́ so ọgọ́ tí n bá ti fẹ́ sọ láàrin ọ̀sẹ̀ torí mo mọ bísí so mi ò tí ì mọ bóyá monday ni ó jẹ́ ni tuesday ni ó ni àbí wednesday ṣùgbọ́n ọgọ́ tí n bá ti fẹ́ sọ tí n bá ti mú ọjọ́ kan ní pàtó tó ti rinlẹ̀ pé ọjọ́ báyìí màá sọ màá kọ́kọ́ fi ìkéde ẹ̀ síta so ó kéré parí twelve hours to gbà tí n bá sọ màá gbé ìkéde ẹ̀ jáde pé ẹ pàdé mi lórí Talim TV o wọ́n tó bá sì láǹfààní àti pàdé mi lórí Talim TV tàbá parí ẹ̀ tán a sọ di ọ́díò nìkan a gbé sórí whatsapp group wa gẹ́gẹ́ bá a ṣe máa ṣe. ẹnìkan sọ pé títú àṣírí irọ́ wọn náà ó ṣàǹfààní o nítorí àwọn tó fẹ́ máa tẹ̀lé wọn ní ọ̀nà àṣìṣe bẹ́ẹ̀ ni a ti sọ náà. àti sọ ọ kì í ṣe pé ó ṣàǹfààní ṣùgbọ́n ẹ rí i pé nípìnlẹ̀ gan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kì í sọjọ́ tàlímù ni mo fi bẹ̀rẹ̀ mo ti ń ṣe é lọ kí n tó wá gbé wọ ìjókòó tàlímù alright mo tún wá tún wá dàrú padà torí àwọn kọ́mẹ̀ntì táwọn èèyàn mú wá àwọn kan lè ta aṣọ ti tó nípa wọn àwọn kan ní kò tí ì tó mo wá fẹ́ balance lára àwọn méjèèjì àwọn tó ló ti tó èròǹgbà wọn ni wípé ká máa kẹ́kọ̀ọ́ wa lọ ń ta àlímù àwọn tó ní ò tí ì tó èròǹgbà tiwọn ni pé àbú ẹwọ́ ọjọ́ míì fún wọn ni azahu walijamu bí mo ṣe combine comment méjèèjì papọ̀ nìyẹn so èmi ni iṣẹ́ ó di púpọ̀ fún in mind so àwọn àyà tí ọ̀gá wọn jì tó wà nù suratul istiftah rẹ̀ yìí gbogbo ayé ni ọgbọ̀ gbogbo ayé ni ọgbọ̀ torí pé gbogbo àyà yẹn pátápátá máa padà sí gbogbo ẹ̀ iye àyà tí Mirza Ghulam Ahmadu jí nínú Quran sínú súra rẹ̀ al-istiftah àmọye àyà yẹn a sì mọye súra tó tọwọ́ bọ̀. torí ọjọ́ ń bọ̀ tá a padà gbé ìjọ amadíyà lọ sí kóòtù ayé ẹ fi ìsìláàmù wa lọ́rùn sílẹ̀ fún wa ẹ mógútó amadíyà yín ẹbẹ́ náà ní súrà ẹ ní súrà náà ọ̀kan nu súrà yìí ní àlèsìftà ẹ máa kà yẹn náà fúnra yín àwọn àyà tiwa tẹ́ ẹ wá jíwọ́ bẹ̀ ẹ bá ní dá padà ẹ bá ní dá padà o. ṣebí tá a bá ti gbá olè mú tá a sì bá ń tó jí tá a bá lọ́wọ́ rẹ̀ kí ló kù tí ó ṣe ó máa dá padà ní ẹ máa múra lẹ̀ ẹ máa múra lẹ̀ gbogbo àyà tẹ ẹ jí ẹ dá padà by fire by force ẹ dá padà ànábì yín òjíṣẹ́ yín ẹ rí i pé àyà ti tiẹ̀ tó jẹ́ ti tiẹ̀ akànkà jáde ni ṣùgbọ́n àyà àtàwa mùsùlùmí àyà tó lọ sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀gá yín lọ jí tó tàǹpà pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ lágbà lọ́wọ́ yín o insha Allah èdè àwọn kan ní by fire by force èdè àwọn kan nu pé ní tipátipá àgbà padà lọ́wọ́ yín níṣẹ́ súrà àlìsísá yìí yìí ẹ lọ yọ gbogbo àyà àlùkùránì tó wà ń bẹ ẹ yọ kúrò ń bẹ ẹ yọ kúrò ń kódà tí bá tún ráàyè ìgbà yín yọ ìgbà yín yọ pé àlìsísá Mirza Ghulam Ahmadu tá a ti yọ àyà kùránì wa kúrò ń òun rèé o pẹ̀lú ògo ọlọ́run tọ́lọ́n bá fún mi ní ààyè tọ́wọ́ mi ò bá dí dáadáa ẹ̀ ń tún jókòó tì ń yọkú òun bẹ́ẹ̀ pé èyí ni sura alisifta mirza gulam amadu lẹ́yìn ìgbà tá a yọ àwọn àyà tó jí nínú alukurani kúrò nínú rẹ̀ mo ti sọ fún yín pé àjọsìnra wa dé etí odò ni gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ẹ fẹ́ mọ̀ parọ́ fún wa ẹ̀sìn yín ẹ̀sìn amadíyà ni ẹ̀sìn tiwa ìsìláàmù ni ẹ̀sìn à ń lọ tọwọ́ bọnú kùránì ẹ̀sìn lọ tọwọ́ bọnú kùránì ṣé ẹ̀yin rí àwọn nàṣọ́ra kí wọ́n lọ kí wọ́n lọ máyà kùránì kí wọ́n àti bọnú bíbélì ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé nǹkan tí wọ́n kalẹ̀ lọ́tọ̀ ni ẹ̀yin náà gbé tiyín kalẹ̀ lọ́tọ̀ kó dàpọ̀. kòlásọ́tù kọ́ọ̀lù ni pé ìjókòó lórí irú amadíyà yóò máa tẹ̀síwájú láàrin ọ̀sẹ̀ màá sì máa fi kéde síta ó kéré parí wákàtí méjìlá kétò tó bẹ̀rẹ̀ láti ọjọ́ mẹ́jọ lọ tíra umudatuli ahakam umudatuli ahakam òun ni àwa yóò máa kà torí yẹn yóò ṣe àlékún ẹ̀kọ́ ẹ̀sìn fún àwa. lẹ́yìn náà ẹ jẹ́ ká bọ́ sínú àlìsíftà ẹ̀yin amadíyà tógò mo sì ń retí yín o ẹ̀yin amadíyà Tógò mò ń retí yín o ẹ ní àlìsítà tí mò ń kà yìí ẹ ní ẹ̀ mọbi tí mo ti rí mo sì ti fi hàn yín mo ti display ẹ̀ hàn yín títí yín tẹ́ ẹ wá sọ pé sí eléyìí dòní mi ò tí ì rí o mo sì ń retí ẹ̀ ẹ̀yin náà sì ń gbọ́ mi báyìí irọ́ mi ilẹ̀ tún pa yẹn o irọ́ mi ilẹ̀ pa yẹn o. Alisifta mirza gulam amadu gangan ni mò ń ká yìí ẹ wá lẹ́ẹ̀mọ́ ibi tí mo ti rí yùn ṣé àwọn pòfẹ́sọ̀ tìmẹ́yìn ṣé wọn kọ̀ǹfàmù ẹ̀ ni pé tíra mirza gulam amadu ni ẹ̀ wá wà ní Togo ẹ̀ wá ń sọ nǹkan míì ẹ lọ sọ́ra yín <laughs> ẹ lọ sọ́ra yín o ẹ má ẹ má jẹ́ ń bínú sí yín ẹ lọ sọ́ra yín. alisifta mirza gulam ahmadu ló kọ jama rẹ̀ jama amadiya ẹ ní Lahore àwọn ni wọ́n tẹ̀ jáde nínú tírà náà ló ti wá sọ pé olúwa mi ẹlẹ́dàá mi torúkọ rẹ̀ ń jẹ́ Allah kó bá mi sọ àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀rọ̀ náà a gbàgbọ́ nínú rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe gbàgbọ́ nínú àwọn tírà tó ti sọ̀kalẹ̀ síwájú bí alukur'an bí ataurat bí alinjil bí azabur mo wá fẹ́ mú díẹ̀ wá nínú àwọn ọ̀rọ̀ náà tó bá mi sọ ó sì bẹ̀rẹ̀ rẹ̀ pé bísímìláì rahman rahim ya ahamada bàrákà lọ́ọ̀fíìkà máa rọ̀ máyítà ilé rọ̀ máyítà òun la wá ń kà ibi tá a wá ó ní ìyẹn Mirza Gulam Ahmadu ẹ jẹ́ kí n kì í délé Jésù Kristi ìjọ Amadiya Mẹsáyà ìjọ Amadiya Ìmáàmù Màdí ìjọ Amadiya. ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ́ ìjọ amadíyà ọmọ Màríà ìjọ amadíyà ó ní olúwa ẹlẹ́dàá mi ó mi sọ̀rọ̀ pé mọ́kánà lọ́hù lìyù azibahum wà ń tàfihìm mọ́kánà lọ́hù lìyù azibahum wà ń tàfihìm. arákùnrin yìí ọjàlè àyà yìí ni o ibi tó ti jalè rẹ̀ rèé o súrátùlì Anfal Quran eight verse thirty-three. Quran eight verse thirty ẹ wo bí tó ti jalè rẹ̀ wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun ibi tó ti lọ jí nìyẹn àyà míì tí mirza gulam ahmadu tún jí mú nínú alukur'an tó tún jí nínú alukur'an. àyà míì tó tún jẹ́rìí àyà míì tí Mirza Gulam Ahmadu tún jí mú rèé o ó ní olúwa ẹlẹ́dàá mi ọba mi sọ̀rọ̀ nínú súra àlìsìftà wípé yawma tati samau bidukhani mubin wátàrọ̀ àrídọ̀ yawma idhin hamidatan musfirra yawma tati samau bidukhani mubin watarole arido yauma idhin hamidatan musfirro ẹ jẹ́ kí n túmọ̀ eléyìí torí pé ah, ó ní ó ní semantical problem ó ní semantical problem ọlọ́run ó ní ọlọ́run sọ pé ní ọjọ́ tí sámà máa mú èéfín pọ́nbélé èéfín tó yanjú tí ó mú wá ok ọwá ni wátàrọ̀lẹ̀ àrìdọ̀ ìyàwó mọ̀ ìzìn ní ọjọ́ yẹn ó máa wá rí ilẹ̀ hamidatan tí ilé ó máa ṣe alihamdulilayi alihamdulilayi alihamdulilayi musfiro tí ó wà tí ó wà yọ àwọ̀ yẹ́lò tí ó yọ àwọ̀ yẹ́lò ó lọ jí àwọn gbólò yẹn ó wá panẹ́bíìtì ọ̀kan ń bẹ̀ ẹ̀já wò ní Al-Qur'an. sẹ́ẹ̀rí wàtàrọ́lé àrídọ̀ hamida tamu sírọ̀ yẹn ọlọ́ọ̀jì yẹn nínú súrọ́tùlẹ̀ hajj Quran twenty two verse five Quran twenty two verse five aya yẹn gùn gan ya ayu anas in kuntum fi raibin min al-ba'th fa inna khalaqnakum min turabin thumma min nutfatin thumma min alaqatin thumma min mudigatin mukhallaqatin wa ghayr mukhallaqatin. ẹ bá mi jẹ́ kíkí ní òtóbi sí kí n lè rí iná rí. okay لنبين لكم ونقر في الأرحام ونقر في الأرحام من نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض العمر لكي لا يعلم لكي لا يعلم من بعد علم شيئا لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة wàtàrọ̀ lè hárídọ́ hàmídà Jagunlabi lọ sí ìjẹ̀sí hàmídà ọlọ́run ló ha ha kẹlímà harfu ha hàmídà ó ń bò jẹ́ sẹ́mi pé bá fẹ́ jí nǹkan ara rẹ̀ balẹ̀ hàmídà lọ́lọ́run dáàpọ̀ òun wá lọ lo hàmídà fa ìdá anzalna alẹ́ àlùmọ́ warobati wa am batati min kulli zawjin bahija ọlọwọnu àyà yẹn ọlọmú wàtàrọlẹ àrídọ hamida ọwọ aṣọ di hamida. ní ti ìbẹ̀rẹ̀ ní ti bẹ̀rẹ̀ ọlọmú yawma tati sama'u bidukhanin mubin ọlọ́jì yẹn mú nínú adukhan suratu dukhan quran forty four verse ten níbi tí aláwọ̀ ti sọ pé faritẹ́kì yawma tati sama'u bidukhanin mubin faritẹ́kì yawma tati sama'u bidukhanin mubin ibi ó ti lọ dìyẹn mú nìyẹn. nínú àyà tí mirza gulam ahmadu alikọdìyàní tó tún jí láti inú alukur'an òní gbólóhùn yìí alam anna Allaha ala kulli àyà tí mo kàtà ní ìsín yẹn nbọ mo rìfáàsì kó wà náà ok suratu Dukhan. ok ààyè eléyìí kò àpíà ń bí báyìí alam anna Allah ala kulli shay'in qadir ọlọ́ọ̀jì yẹn mú nínú súra àtàwùbà ẹ jẹ́ ń wo àtàwùbà àtàwùbà nine thirty two nine thirty two Quran nine ni mo mí o Quran nine verse thirty two. Ah, ibẹ̀ kọ́ ibẹ̀ kọ́ ọ̀tọ̀ ni a ti kà yẹn bọ́ sẹ́yìn yuriduna an yutfi'u nurallahi bi afwahim wa ya'ba Allahu illa an yutimma nurahu walau kari alikafirun lọ́wọ́ níbẹ̀ yẹn. Hmm. ṣé bí kọ́ ni mo wà ní. màá padà lókèétì ibi alamta alam. alam kọ́ mọ́ sọ pé òun náà lè rí bí ó ti jí un mi ń gbà bí ó ti jí bọ́ta fún ọ mọ́ ìwọ sá sùúrù sùúrù ló gbà o sùúrù ló gbà sùúrù làwa náà ń bá yín ṣe.